العلم درجات Oh yes! Islam vows at ignorance and scour to knowledge in all ramifications. Do you want a standard Western education combined with Islamic teaching for your children? Then Ibn Taymiyyah Model College is the best school as option for you with accommodative environment, qualified and experienced teachers, a computer and science laboratory with modesty and morality teaching. to Temiya Model College. Knowledge is life. الحمد لله رب العالمين ولي الصالحين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله هذا قسم ولم أتركات يسمون عليه محمد èyí tún ní ètò yín ètò wa al-irshad al-islami èyí tí ilé ẹ̀kọ́ máa lè Ibn Taymiyyah al-Islami ìfọwọ́sowọ́pọ̀ Model College tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ òru ní lágbára náà bá ìròyìn ẹni tí ó wà àlùjànnà iná láàtún máa sọ ẹ̀ wọ́n tó tó di pé a lọ síbi wa wọ́n mọ̀ láwọn tí wọ́n fẹ́ wí ẹ̀jẹ̀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 الرحمن الرحيم سورة التكوير إذا الشمس كورت إذا الشمس دبرت ولفت فذهب دوها فتمت نورا فصارت مقررة سوداء وإذا النجوم انكدرت وإذا النجوم تساقطت بعدما ذهب دوها فتهاوت سوداء على الأرض فوقعت من أماكنها وإذا الجبال سجرت وإذا الجبال نسفت من أماكنها فدكت من مواسيها فذهبت في الأواي باها إما تزلزلت الأرض فإذا العشاء عطلت فإذا ọmọ ọlọ́run jẹ́ ìṣòro yóò jẹ́ ní àlùbáríkà ẹlẹ́gbọ̀nsẹ̀ sí síwájú àwọn iṣẹ́ tá a gbójúmọ́ tá a bá fẹ́ wọ àlùjẹ́nà onídẹ̀ra òun náà làáfà wa ni wọ́n ti kà lẹ́ẹ̀kan pé kọ̀dí áfìlà àlùmọ̀ ọlọ́run gbogbo àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo wọ́n ti jèrè wọ́n ti là wọ́n ti ṣoríire. àwọn wa lo nígbàgbọ́ òdodo alladina hum fi salatihim khashi'un ní làwọn tó ṣe pé lórí ìrun wọn tí wọ́n wà tí wọ́n bá ń kírun lọ́wọ́ wọ́n máa ń kí ìpáyọ̀ ọlọ́run sí ìpáyọ̀ ọlọ́run bí ìgbà pé ìrun tí wọ́n ó kì tí wọ́n ó fi lọ pàdé ọlọ́run yẹn ń kí bẹ́ẹ̀ gẹ́lẹ́ oníṣẹ́ máa ń kírun fọlọ́run walladina hum 'ani lagwi mu'ridun àwọn tó ṣe pé tí wọ́n bá àbí ń sọ̀rọ̀ kọ̀rọ̀ èsì ó ṣàǹfààní àkókò tí a ń lò oore ó pàtàkì lọ́wọ́ wọn púpọ̀ síbi pé wọn ò ní bá wọn dá sí wọn yà gbórí wọn kẹrí kúrò lọ́dọ̀ wọn. walladhina hum lizzakati fa'ilun á ní làwọn tó ṣe wípé wọ́n máa ń yọ zàká wọ́n fi máa ń ṣe àfọmọ́ owó wọn tàbí ká sọ pé wọ́n máa ń fọ ara wọn ná kó omi gbòǹtì ń jẹ́ ẹ̀ṣẹ̀ pátápátá walladhina hum li furujihim hafizun lára rẹ̀ wọn ni wípé wọ́n máa ń sọ abẹ́ wọn fún òye ìdìyàn ọkùnrin ọlọ́kùnrin kò lè tú aṣọ wọn wò bákan náà wọn kì í tú aṣọ obìnrin tí wọn lẹ́tọ̀ọ́ wọn kì í tú wò. ìlà àlà àzùwájú bẹ́ẹ̀ bá bá wọn pẹ̀lú obìnrin kan ẹgbà tó yàwó wọn ni ẹgbà kọ́kọ́ wọn ni a ò máa málàkà àìmọ́ náà àbí bẹ́ẹ̀ kọ́ ìkánú àwọn ẹrú wọn. wáyé náà ń lérò màlúù ní kéèyàn láti pọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ pẹ̀lú ọkọ kìí ṣe ń tà lè bú ẹ̀dá lé lórí o fámẹ́ni ibi tábọ̀ ọ̀wọ̀rọ̀ àdáàlìkà fàwùláìkà ọmọlẹ̀ àádọ́rùn ẹ̀ ń bá tún wá wà nǹkan yìí lẹ́yìn ìyàwó àbẹ́rù rẹ̀ fẹ́ pé ó ṣe fìyà pẹ̀lú bẹ̀rẹ̀ olóbìnrin pẹ̀lú sàwọn báwọn ń làwọn tí wọ́n ti tayọ ẹnu àláwọn níwájú ọlọ́run. wọ̀lẹ́bí náà ń lé àmàlà tí ń wà á dín rọ̀rùn ànílò ni wọ́n ní pé àwọn làwọn tó ṣe pé àmàlà nǹkan gbà fi pamọ́ èyí tí a ń tọ́jú sí à lọ́wọ́ owó lẹ́nìkan ti sí à ni ọ̀rọ̀ ni àṣírí ni rọrùn wọ́n sọ. àdéhùn tí a ń ṣe fún yàn délé mi lọ́la ṣé bọ́lọ̀ ṣe rí nu pẹ̀lú ògbọ́lọ́wò mi tuntun ọwọ́ rẹ̀ rìn kúrò lọ́dọ̀ mi lọ́la ni rọrùn àdéhùn tí a ń ṣe wọ́n máa ń ṣe wọ́n máa ń ṣọ àdéhùn. wọ̀lẹ́bí náà máa la sọ̀rọ̀ wá sí mi àfihàn àní àwọn làwọn tó ṣe wípé wọ́n máa ń ṣe àmójútó àwọn ìrún ọ̀láìka ọmọ ìwà ìtọ́rùn ọlọ́run wà wọn fọwọ́ àwọn ńláwọn olùjogún alẹ́bírí àrẹsọ́nà ìfẹ̀rẹ̀dáwò àwọn ni wọ́n jogún àlùjánnà ìfẹ̀rẹ̀dáwò wọ́n hùn sí àkọọ̀dì lóhùn wọ́n máa bẹ nínú rẹ̀ gbére àwọn àròyìn wọn nù. sábà ń fi ọkàn bá mi lọ mo ti ń ka àyà ìròyìn alákọ̀ọ́kọ́ onísìbàtò ìmáà ẹni tí ó wà àlùjánnà yóò jẹ́ mọ́ọ̀mì ni o sábà ń sọ nípa múmi ní ilẹ̀ tó ṣe pé amana billah wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wa amana bil qadar múmi ní ilẹ̀ tó gbọ́lọ́n gbọ́ ó nígbàgbọ́ nínú ìjọ kàtòkò ọlọ́run ó nígbàgbọ́ nípa pé ọlọ́run nìkan lọ́ba tá a máa jọ́sìn fún láì lórogún láì sí méjì ó nígbàgbọ́ pé ńlọba tá a máa ké onìkan lọ́ba tí máa tún ni kú òní òde ọlọ́ba tí ń fún ní jíjẹ àti mímu onígbàgbọ́ ní ọlọ́run bákan náà ó nínú àwọn màláìka ọlọ́run ó gbà fáwọn kan bẹ màláìka ni wọn ọlọ́run dá wọn láti lè ìmọ́lẹ̀ wọn kì í jẹ wọn kì í mu ọlọ́run wá yàn wọn èyí ṣe àwọn àkóso lórí àwọn iṣẹ́ kọ̀ọ̀kan onígbàgbọ́ sí i wàkútù bíi àwọn tíra tọ́lọ́wọ́n bá tó sọ̀kalẹ̀ ó tún nígbàgbọ́ sí i zaburo ni sufi musa sufi ibrahim ṣé lórí alukurani alápàdé tí ń fi ọ̀gá gbogbo síra onígbàgbọ́ sí wàrúsúlẹ̀ gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run pátá òní àgbàgbọ́ o ẹ̀rẹ́tọ́ bá pera rẹ̀ mùsùlùmí tó ń tọ́ láti discriminate láàrin àwọn òjíṣẹ́ ọlọ́run ìyàwó kan lọ́wọ́ gbàgbọ́ àwọn kan lè ní gbàgbọ́ you are not a muslim ẹ̀ ṣe mùsùlùmí o. wọ́n ní yóò mi ní ààfẹ́ bákan náà ó tún nígbàgbọ́ nípa ọjọ́ àlùkìyàmà ọjọ́ tí gbogbo ẹ̀dá tá a dúró wámú wámú níwájú ọlọ́run ọjọ́ tí àṣírí olùṣèbí tí ó sì síta náà ọjọ́ náà gbogbo ẹ̀dá tá a gbé ayé tó sí gbogbo ohun tó ṣẹlẹ̀ sí lóore ọgbà pé ọlọ́run ló ṣe kò kì í máa rí gbólóhùn Yorùbá pé ẹni kò kó ẹ̀ báyìí ọmọ ọgbà pọ̀lọ́ ní ọba tó sọ̀rọ̀ báyìí bí kejì náà bá tún ṣẹlẹ̀ sí láburú ó tún nígbàgbọ́ ọlọ́run lọ́ba tó ṣe é èmi pé ìròyìn àkọ́kọ́ tábà fẹ́ wo àlùjáńdà onídẹ̀ra sífàtòdì náà à ń láti wá bò láti jẹ́ mọ́nì ní olùmọ̀gbọ́ òdodo. ìròyìn ẹlẹ́ẹ̀kejì alẹ́bí náà ń fi sọ̀dá ti ń kọ́ ṣàn irun wákàtí márùn-ún owó mójútó bọ́ọ̀bà wá kírun o ní kí nírun wọn ní kí ọmọ kí ọ ọmọ kí pẹ̀lú ìpáyà ọlọ́run àdéhàtàn kò lóògùn ní ni ọ wà ń bí irun tẹ́ǹkì tọba wá ń kírun àwọn oríkèéríkèé ara rẹ takùnù sáàkì nathan ọ farabalẹ̀ wọ̀ lórí mu ọ farabalẹ̀ lórí mu débi pé bẹ́yẹ bá bàlẹ́ ọ lórí yóò tẹ̀lé lórí igi ìlú wa lórí rẹ tọ́ yẹ ọmọ gbé títóbi ọlọ́run ọba rẹ ọmọ gbé sínú ẹ̀mí látàrí pé tó ń kí ọ ti bọ́ bàkà ọlọ́run ọba rẹ ló bá sọ̀rọ̀ ọlọ́run ló ń gbé títóbi dùn ìrántí ọlọ́run ló ń ṣe ọ̀n sáré kíjokíjo lọ́ọ̀dọ̀ ọlọ́run níbi tó ń kí ọmọ wa kí tó èyí tó ní túnmọ̀ ní o èyí ni pé ẹni tí ó bá wà àlìjáńlẹ̀ onílera ọmọ akírun tó nípa ayọ̀ ọlọ́run nínú ọmọ akírun. lára ìròyìn wọn àlẹ́bí náà wọn máa ní ọ̀gbàgbé mọ́rí dùn ní làwọn tó ṣe wípé tí wọ́n bá rí lágbóò lágbóò ni máa lá fáyídá tàbí ìmí ń kọ́ òdì náà àwòfàn ilé gbogbo iṣẹ́ èyí tí ó bá ti láǹfààní kankan nínú àdúgbò àwọn máa ń ṣẹ́rí kò ń bẹ̀ ni o àsìkò wọn ó tóbi lọ́dọ̀ wọn àsìkò wọn ọmọ lásìkò wọn ju ká máa wá lò síbi ìrẹ́lẹ̀ àbí lọ síbi ìranì lọ ìní fáwọn tí a jẹ́ ọmọ àlùjáde onídẹ̀ra àsìkò wọn ni máa mójútó àsìkò ṣe pàtàkì lọ́dọ̀ wọn àsìkò wọ́n ti ń wá àlùjáde wọ́n fi ń ṣe àdékèrè wọ́n fi ń ṣe tìláwà wọ́n fi ń ṣe náfìlà ìmọ̀ ní ọ̀gá ti lóore nínú lọ́rọ̀ ẹnu níṣe ọmọ jìnnà lára ìròyìn wọn wàlẹ́bí náà lè zakati fàáyìn lọ́rùn aláwọn tí ó bá wà àlùjáde onídẹ̀ra ó mójútó sàkà méjì ń yọ kí ni jíjẹ́ sàkà alikistul wájibu dáfọ̀n minal mal aliwajibu zakatu lórúkọ ní ìpín kan ìfọ́pọ̀ dandan tá a máa yọ jáde nínú owó owó tó ti tó tó ti níní sọ́ọ̀bù a máa yọ fáwọn tọ́lọ̀ ní ká yọ fún ìrìn ìyẹn lẹ́jọ́ tàbí ká tẹ̀ sọ wípé wàlẹ́dínà òun lè zakati fàáyìlọ́n yẹn ni pé ìzàkúnà àǹfọ̀sà òun ní kọ́wọ́lẹ́ ní àwọn àmàlẹ́ wọ́n máa ń fọ ẹ̀mí ara wọn mọ́ kó ń bí ọ̀rọ̀ àbíṣẹ́ èyí tó lè mú ẹgbẹ̀sẹ̀ níwájú ọlọ́run nínú ìròyìn wọn wàlẹ́dínà òun lè fọ̀rọ̀ jẹ́ àfìgbọ́n ẹni tí ó bá wà àlùjánnà ìyàwó oníyàwó ò ní gbà ó ọkọ ọlọ́kọ ò ní ranjú ó ò ní fẹ́ni láǹfààní láti fọ́ lé ọ lọ́wọ́ láti fọ́ lé ọ nígbà àyà láti tú ọ lásọ wò àfi kó nítàn kọ́ jẹ lẹ́tọ̀ọ́ rẹ bẹ́ẹ̀ náà lọkùnrin náà olóòní ṣe bẹ́ẹ̀ fẹ́ nìkankan àwọn jẹ́ ẹlẹ́tọ̀ọ́ rẹ. adébẹ̀n tí ó wà lìjẹ́ nínú onídàra ìyá àfàgùfàjà wò nínú ìdínà yóò ń ṣọ abẹ́ rẹ̀ kó ń bi ìdìnnà ní ṣíṣe wàlíwáàd kọkùnrin ọmọ láti pọ̀ yóò dènà sí o kóbìnrin àtobìnrin ká máa bára wọn láṣepọ̀ yóò jìnnà sí o ńlá fi lè wọ àlùjánnà onídẹ̀ra o ìsìláàmù mà ti sàánú rẹ̀ pọ̀ ó ní bẹ́yọkọ̀ ọ̀báràn olóbìnrin fẹ́ méjì fẹ́ mẹ́ta fẹ́ mẹ́rin ṣùgbọ́n má jòjì náà lọ ẹni tó náà bọ̀ ọ̀fẹ́ kó o ṣe sì ná ló fi jẹun jẹ lẹ́yìn. nínú ìròyìn wọn wàlẹ́bí náà lè àmàlẹ́ àti mọ̀háàdì rọ̀ wọ́n máa ń pé àmàlẹ́ nǹkan gbàfipamọ́ sí àfi sí àlọ́wọ́ lówó lọ́rọ̀ wọ́n máa ń ṣe àmójútó rẹ̀ wọ́n kì í jàǹbá àdéhùn fún ọmọ bí wọ́n ṣe máa ń ṣe èèyàn sunkún wá bọ̀ nílé ó sì sọ fún pé tọ́ba lọ́la kọ́ wá bọ̀ ó sì mọ̀ pé dàjí lòun travel ní kọ́ wá bọ̀ láàgó méje ọwọ́ adé ọyáwó ọkọ̀ wá àbúṣe ẹ̀mí ìṣẹ̀wá ni ó tún wá kà mọ́ ìṣòro rẹ̀ tó sì fẹ́ wà àlùjánnà nílẹ̀ bàbá yẹn ẹ̀ń tí ó bá wà àlùjánnà yóò pé àdéhùn ọ̀rọ̀ tí a ń fi sí lọ́wọ́ etí kàkọ́ ò ní gbọ́ o àṣírí tí a ń fi sí lọ́wọ́ kò ní tú àṣírí aláṣírí síta o ẹ̀ ń bá lè ṣe báwọn ìlànà tó ṣe kí wọ́n wà àlùjẹ́nà onídẹ̀ra àmọ́ ń bẹ lọ́wọ́n bá subhanahu wa ta'ala an yassira lana an yassira lana wa li jami'il mu'minin suluka tariqil jannati ọ̀nà táàtọ̀ táàbí wà àlùjẹ́nà onídẹ̀ra títọ̀ rẹ̀ ọlọ́mọ̀ọ́ṣẹ́ nírọ̀rùn fẹ́mi àtẹ̀yìntẹ̀ ń gbọ́ mi nílé pẹ̀lú ògbólọ́ọ̀gá tó bá a tún máa pàdé lákòókò kan náà lórí ìkànnì yìí fún ìbéèrè lórí tó dàrú mọ́ wa lójú lábala àdínì ọlọ́run tàbí lórí ìdánilẹ́kọ̀ọ́ yìí ẹ pè sórí zero eight zero five three four five eight one seven two èmi lọ́mọ ìyá yín ní ẹ̀sìn Islam Abdulrahman Ọlálékan Muhammadu Awwal títí ọ̀la náà màá sàlámù.